ló dé táwọn tí wọ́n jẹ́ star tí wọ́n ń kú lójijì wọ́n ní àfọ̀n ò ní wọ̀ láì gbó àfọ̀n wọn ò gbó tí fi ń wọ̀ mélòó la kà nínú ìyẹn adépèlé àwọn onítìátà tó ti kú ìwọ̀n ò lóhùn kà mélòó la kà. ẹjẹ́ ń bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá late chief dúró ládìípọ̀ of blessed memory bàbá kọ́lá ògúnmọ́lá ó dàbí kó tiẹ̀ kú ṣáájú dúró ládìípọ̀ kọ́lá ògúnmọ́lá tó bí yọ̀mí bàbá péjú ògúnmọ́lá pan one drinker àwọn náà dàgbà tí wọ́n fi kú o lẹ́yìn èyí la gbọ́ kú bàbá dúró ládìípọ̀. dúró ládínkù àjàlá àjé iná lójú iná lẹ́nu òòṣà tí gológò olójú orógbó ẹlẹ́ẹ̀kẹ́ obì táwọn yẹn bá ń hà tí ẹ rò pé Sàngó gan-an apẹ́gùn Sàngó gùn nítorí wípé ọ fẹ́ lo kọ̀ǹfàmù aṣọ Sàngó. wọn láfi kí dúró ládìíkọ̀ kó dóṣù Sàngó. kọ́dà yẹ mi sí o. ẹ lọ wádìí ìtàn wò kọ́ńfàmù adósùn ni. ọmọ wa ti yé o iye ọwọ́. gbogbo ohun tí èèyàn bá mọ̀ ṣe láyé kó fi àṣejù o. ọ̀fà àṣejù kún sẹ́ẹ̀ ó di adósùn Ṣàngó ó sì ń yọná lẹ́nu bùlàbùlàbùlàbùlà iná ọ̀hún lòun fi jẹ lọ nígbà ayé rẹ̀ bí Dúróládé pọ̀ bó ṣe yọná lẹ́nu tó star tó tó lóògùn tó ọ̀padà kú náà ni Bọ́ládìpọ̀ kú a sì pa fáìlì rẹ̀ déwájú Ọlọ́run ọjọ́ náà ní bí àná ẹ̀ mi ò lè gbàgbé láyé ẹsẹ̀ mo rìn láti Yemẹtu tí mo rìn lọ sí bóde wá àsinmi níjọ́ tí wọ́n ń ṣe artist night ilé dúró Ládìpọ̀ ń èso mi kéé pínín sí ń jọ́ náà o. ọyẹ bàbádúró ládépọ̀ njọ náà bi kílẹ̀ ọmọ sọ ọkọ̀ fúnkẹ́ dára ilẹ̀ ọkọ̀ ìdòwú dára ilẹ̀ ọkọ̀ bí nké dára ilẹ̀ ọ̀run re ọkọ̀ bí ọdún dára ilẹ̀ ọkọ̀ mi bẹ́ẹ̀lì dára ilẹ̀ ọkọ̀ ìdòwú dára ilẹ̀ ọ̀run re òkú ń sunkún òkú ara wọn. àìsàn pẹpẹ lọkọrin òun lòún yọ bí òṣùmàrè ń jọ náà pẹ̀lú dùndún ẹ̀ tó gbé lọ́wọ́ àwọn ọmọbìnrin kan tí wọ́n tí wọ́n pọ́n tán yòówó àwọn ni wọ́n ń bá a jó kábírẹ́ẹ̀tì lórí stéèjì ńjọ́ náà ọ̀pọ̀lọ́ sábà onítíátà lọ́njọ́ náà pé àníkíní ìwú mi tèmi náà ó ṣe lànà nígbà tá a dé lọ́ọ̀fù ó dé of blessed memory ó dé pẹ̀ mọ́tò sèfílíà làwọn bọ́ìsì ẹ̀ gbédè àbí costa costa ò sèfílíà mi lè gbàgbé wọ́n wọ kọ́drọ̀ wọ́n wọ jeans bí alákọ̀wé wọn ṣe dírẹ́ẹ̀sì àwọn bọ́ìsì adé lọ for blessed memory òun náà dé ó dé káàpù kan báyìí ó gbé káà wá gbogbo àwọn èèyàn ń kí ẹ káàbọ̀ sà ẹ káàbọ̀ sà ẹ káàbọ̀ sà níjọ́ náà mo rí ayọ̀ zabella àyọ̀sà àríṣekọ́lá of blessed memory hey, ilẹ̀ ń jẹ́ èèyàn. nínú gbogbo àwọn tí mo kà á lẹ̀ ayọ̀s àríṣekọ́lá ló dàgbà díẹ̀ ayọ̀sì ọ̀fẹ́ wọ eighty years kó tó kú tí ọba sì wọ eighty yóò súnmọ́ seventy tó pọ̀ ni òun dàgbà dáadáa ṣùgbọ́n ta ló darúgbó kùjẹ́kùjẹ́ tá a wá rírú ẹ̀ nínú oní tíátà àti rí. ẹ wò gbà tí bàbá dúró ládé pọ̀ kú. wọ́n wá ń bèèrè ńjọ́ náà pé ah, ǹjẹ́ nìkan ó sì tún lè ṣe bíi Ṣàngó olùkóso ìwọ̀n. wọ́n ti ń wí bàbá létí fògúndé wá bẹ́ẹ̀. ikú lágbára tó kò sólò oògùn tó lè rí kí ikú o. ikú lágbára tó ikú lágbára tó kò sólò oògùn tó lè rí kí ikú ṣe. bàbá Ògúndé wá síbẹ̀. nígbà táwọn nǹkan ń pé bàbá ẹ̀ kọrin fún wa ẹ̀ ṣeré fún wa ó ní èmi kẹ̀dẹ̀ ju Dúọládé pọ̀ lọ ṣùgbọ́n ó kẹ̀dẹ̀ ti fi kú gbàgbà lọ́wọ́ wa bí ilé gbàgbé láéláé. níbẹ̀ ni bàbá Ògúndé ti sọ wípé ìgbà tí kálukú bá kọ́ọ̀lẹ̀ ní kálukú ọ̀ lọ àsìkò ìyá ọ yàtọ̀ fún tọmọ. ẹ̀wọ̀n kú dúró ládé pọ̀ níjọ́ náà àkúsọgbánù ni níjọ́ kú àrá sán. àrá sán ilẹ̀ mì á gbogbo èèyàn wá ń pẹ́rù kí lélẹ́yìí olódùmarè kí ni ń ṣẹlẹ̀ o kí ni ń ṣẹlẹ̀ o. àṣedú ọ̀làdìpọ̀ ló kú náà. níjọ́ tá a wí ọjọ́ tó lágbára ni nílùú ìbàdàn gbogbo ẹni tí bá ń gbé ìbàdàn ní ọ̀ràn ti pé a ah, nǹkan ju nǹkan lọ o wípé èèyàn ńlá kú náà. irú kí leléyìí olódùmarè ńgbà òdìjọ́ kejì níròyìn gbèdé pé dúró kú ya kú o Ṣàngó Olúkòso ọkọ̀ ya ó lọ o o. àṣé ekú tí ó pa tálákà ní ó polówó láyé. bí ọládìípọ̀ lọ ọlọ́run ọ̀lọ́ lẹ́yìn ìgbà náà là ń gbọ́ kú bàbá ògúndé náà kú àràbà ń kọ́ àwọn onítíátà tó ti kú a kà wọ́n tán. àgbọ̀ ti bàbá òyìn Adéjọbí. ó gba àwọn tá a wá kà á lẹ̀ yìí tipátipá láàfin rẹ̀ ń tọwọ́ eighty years. kò fà á kì í kúkú ṣe pé wọ́n kojú bọ̀bọ̀kúbọ̀ wàhálà wọn pọ̀ wọn èé sinmi àbí kí n pé wàhálà wa pọ̀ a kìí sinmi bẹ́ẹ̀ yẹn bá ń ya fíìmù lọ́wọ́ láyé ìṣòro téèyàn máa kojú ní location ó lè pààyàn. ìtàlẹ̀ èbúté wa ń gba kùrùmọ́ ta ló pọ̀lọ́ sára ìlú wa ní dẹ́rù bá ní kú wa. à ń ṣe location lọ́njọ́ kan. à ń ya fíìmù location fíìmù lọ́wọ́ ńjọ kan a kú òǹbẹ̀ lálẹ́ pátápátá à ń bọ̀ wá síbàdàn a ti kó gbogbo ẹrù kúò ní kèrèkú ọ̀rẹ́ mi kan ó ti kú nísìnyí ọlọ́run foríjìn ọlọ́run gbàgbọ́ ẹ̀ à ń bọ̀ ni. Kose bí mọ́tò rẹ̀ ṣe yàwọ́nú gbó fàánù kò tí ì mọ mọ́tò wà dáadáa ń gbà yẹn ó ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò. àyà mi lọ fẹ́ẹ́ pé ǹjẹ́ ń dáràn báyìí kí wọ́n mọ̀ pé èmi wọ́n bá loko location èmi mọ̀ pa wọ́n o. ẹ wá wo nǹkan jáyà iye nǹkan jáyà mélòó ni Murphy ti rí láyé ẹ̀ iye bísínẹ́sì mélòó ló ti fowó ṣe tí ò mérè wá iye oríṣiríṣi àwọn ìrírí ayé wo ní ń ṣẹlẹ̀ sí i iye kò ṣeé mọ̀ ní ọ̀rọ̀ ọkọ̀ bákùngbé ọ̀rọ̀ wo ló ti bá pàdé iye ìjákulẹ̀ wo ló ti bá pàdé iye kárúnpá kárúnṣẹ̀ lórí fíìmù kí pé kí fíìmù ó lè bá a tà at the end of the day tí ìlérí ọ̀sẹ̀ ìlérí ọlọ́run ọ̀sẹ̀ lórí fíìmù tí ò ní tà. Yeah. mọ̀ ń gbọ́rọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nípa bàbá Wándé bàbá Wándé tí ń bẹ lóṣogbo òròkè Alhaji Karimu Adépọ̀jù. àwa máa mọ̀ wípé gbóngbòngbò ń bẹ láàrin òun àti iléeṣẹ́ tó gbé fíìmù tolúwa nílẹ̀ jáde ni ṣùgbọ́n àmọ́ ń tọ́ fàjà lẹ́nujọ́ mẹ́ta ni mo wá kàánú ìwé ìròyìn tí bàbá wa ń dé làwọn wípé ó ní ntọ́ fàjà láàrin àwọn pé owó ni pé ńgbà táwọn ṣètò olúwa nílẹ̀ part one ẹ níjọ́ náà ní owó táwọn rí bíi one hundred and eighty thousand ẹ mọ̀ pé one hundred and eighty thousand ọjọ́ náà bí ìgbà téèyàn rí bí ìgbà téèyàn rí eighteen million àbí twenty something million ni o ọlọ́yẹ kí wọ́n fún òun ní ọ̀yà fifty four thousand naira ó ní fifteen ní wọ́n fún un ọlọ́run á decide pé òun ò ní ṣe apá kejì fíìmù yẹn òun ò ní bà lọ mọ́ ó ní ṣùgbọ́n pressure pọ̀ lórí fíìmù yẹn pé à ń wó retí apá kejì à ń retí apá kejì o òun kàn wò pé kí ló yẹ kóun ó ṣe bóun ṣe lọ location fíìmù yẹn nìyẹn òun rìkọ́ọ̀dù apá kejì àtàpá kẹta ọlọ́run sì kó location yẹn òun ò sì bí wọ́n léèrè owó náà mọ́ dùn ní ọlọ́run ó níyẹn ò sì bàárín àwọn jẹ́ kọ̀pẹ́ kí wọ́n mọ̀ mọ́ sọ̀rẹ́ òun tíátà mélòó òun ó ṣèrú ẹ̀ fún táriwo ò ní pọ̀ tá a bá wò ó oore tí fíìmù yẹn ṣe fún bàbá Wándé kì í ṣoore kékeré ó gbé bàbá Wándé sókè púpọ̀ ẹ̀yìn fíìmù Tolúwa nílẹ̀ ṣé bàbá Wándé ò ṣe fíìmù rí ni. ọ wà nù fíìmù kúyẹ̀ ọ wà nínú fíìmù kí náà ń po ọkọ rẹ̀ fíìmù oríṣiríṣiríṣiríṣi èkùrọ́ ọlọ́jà ọ wà nù ẹ̀ gbogbo fíìmù Oyin Adéjọbí tó gbé Oyin Adéjọbí sókè ló wà nínú ẹ̀. ṣùgbọ́n tolúwa nílẹ̀ ló sùt bàbá wa ń dé sókè. gbogbo nǹkan lọ bí bá a ṣe kọ̀wé ẹ̀ lẹ̀. ẹ wo oríṣiríṣi nǹkan táwọn onítíátà ń fèsì láyé níjọ́ tí bàbá Jimoh Aliu lè Chief Jimoh Aliu máa kú ó kú bí oṣù kan àbóṣù mélòó tí wọ́n kú wọ́n wá sí Ìbàdàn lọ́dọ̀ rẹ̀ kódà ní stúdíò mo rin ìntàfíù wọn àjọ sọ̀rọ̀ wọ́n sì sọ pé àwọn fẹ́ mọ́ gbádùn ayé àwọn ni o bá a mú ní tẹ́ ẹ bá tiẹ̀ ṣe bẹ́ẹ̀dì tẹ́ ẹ fẹ́ ṣe yìí tẹ́ ẹ bá ṣe tẹ́ ẹ bá rówó kí lẹ fẹ́ fowó ṣe ń bẹ̀ báyìí àwọn ọmọ fowó gbádùn ayé àwọn ni pé báwọn ṣe wà yìí àwọn ti àwọn ti pé gbogbo àwọn ẹbí àwọn ẹjọ ẹbí àwọn fẹ́ sùn àwọn ti sọ fún wọn màá wulẹ̀ èèyàn ṣe é máa sọ fẹ́ bí rẹ̀ bí wọ́n fẹ́ sùn láwọn ọ̀sẹ̀sẹ̀ ralẹ̀ àwọn ọ̀sẹ̀sẹ̀ kọ́lé ẹgbẹ́ bàbá àwọn làwọn ó sùn lọ́jọ́ kí n mọ̀ wípé nínú gbogbo ní tíátà Jimoh Aliu ó prepare fún kú ó fún ikú ọ̀fọlọ́ntọ́lẹ̀ mi mi búra ní ní gbangba wálé àní cultural center ló ti sọ bẹ́ẹ̀. ẹ wo kú ti òsábùnmí nígbà òsábùnmí ó kú ẹ róríṣiríṣi ń tó ṣẹlẹ̀ èéṣe tá à ń fẹnu kun mọ́fìrì àìmọ́fì àfọlábí èéṣe tá à ń fẹnu kun kí ló dé tá à ń fẹnu kun mọ́fì àfọlábí kí lẹ̀ ń fẹnu kun sóò nìkan ni ọ̀kọ̀ọ̀kọ̀ kú léwe ni nínú ẹbí kálukú yín sáàrẹ́ ni ó kú léwe ń bẹ̀rẹ̀ ìgbàdógóje èrò ọ̀wá yíjà ṣùgbọ́n ìgbàgbọ́ tèmi ni wípé wọ́n dàbí bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ìgbà tí aláyé kú Gbẹ̀ngà Adébóyè ńgbà tó kú bí wọ́n ṣe ń sọ̀rọ̀ rẹ̀ náà nù. ìdí ni wípé star ti bá ń lọ ohun tí ọba tí ìjó tán kò ní kúrò lára àwọn èèyàn dọdún kan ọdún méjì wọ́n sì máa máa sọ̀rọ̀ Murphy Àfọlábí. èyí ṣe tó jó rí bẹ́ẹ̀. ẹ̀ rántí Kọ́lédowó ṣé ẹ̀ rántí Kọ́lédowó ọmọ ọdún mélòó Kọ́lédowó ń gbòó kú. Kọ́lédowó ọmọ ọdún mélòó lòun gbà tó kú. ọ̀pọ̀lọpọ̀ onítíátà ló ti kú tà lè kà ẹ̀ ǹdẹ̀jọ́ tó ń fún lòun kọ́ ayé táyọ̀ papọ̀ mọ́ ti káyìndé ìgbà tí kálukú ó lò àkọọ́lẹ̀ rẹ̀ ti kò. wàhálà táwọn ohun tíátà ń ṣe kí wọn ó tó hàn á kì í ṣe wàhálà kékeré o káhàn káhàn káhàn káhàn kí wọn mọ̀ wá. àìmọye ọ̀pọ̀tọ̀ wọ̀sí tí ó gùn àìmọye àṣedànù tí ó ṣàṣedànù àìmọye oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibi tíṣẹ́ wọn ń lágbára sí ni wípé ẹni tó ń sọmọ sẹ́lẹ̀nì tí ń pè yẹsà yẹsà tó ń ràn lámọ̀là tó ń ràn nígbà tí ń lọ bóyá star ló ń rán sẹ́hùn tí ó di star yán yán lọ́la ẹ wo Lateef Adédìméjì ẹ nígbà tí ń ṣe bọ̀ìbọ̀ì àwọn tí ń jẹ́ star ń jọ náà lọ́hùn tí wọ́n bá fẹ́ wá ṣe fíìmù ní ìsìn wọ́n ṣẹ̀ṣẹ̀ ránṣẹ́ Lateef sọ̀rọ̀ ìjọba ìfún mi ah ẹ̀yin lẹni mísà ìgbà tẹ́ ẹ bá fẹ́ kí n wá ṣé òun fèrè lẹ̀kúnṣẹ́ alálàáfáà ni ọlọ́nílànà ṣéwù òun àti Ibrahim Sata wọ́n fi ìrẹ̀lẹ̀ kúnṣẹ́ wọn. náà ló sì ń jẹ́ wọn lálùbáríkà fíìmù Túndé Kèlání Àyìnlá Ọmọwúrà ló gbé jáde pẹ̀lú ẹkún tí máa sọ àti ibò tí máa sọ nsọ nìkan ló lè sọ ni. So ọmọ kan sọ ibo bí rẹ̀ ó rò pé Lateef Adédìméjì ni ṣùgbọ́n a ti kọ́ pé àsìkò rẹ̀ ó dé ìràwọ̀ rẹ̀ jò débi wípé ọkọ̀ ọjà pín ẹ̀dà petrol síná àsìkò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ wà mọ́ńkàdára la wákàǹkàdùrì ìwọ náà ọ̀ hàn bó ṣe ń sáré ǹpamọ́rí ǹpamọ́rí o ó mèkì ẹ̀ mo fi ọlọ́run tọ́lẹ̀ mí mi búra fún ọ ìwọ náà ó mèkẹ́ ó jẹ́ èèyàn ọ̀nà tó sì gbà jẹ́ èèyàn pọ̀ ṣùgbọ́n mọ́ sáré mọ́tò kọlu kẹ̀kẹ́ o mọ́ sáré mọ́tò kọlu kẹ̀kẹ́ o ẹ n sáré hábì fifty thousand àbí lò ó péré ẹ dákọ ní tíátà mẹ́ta tí wọ́n kú ọdún tí wọ́n kú àti ntọ́pa mm, wọn ẹ̀dá kò ń tíátà mẹ́ta wọ́n mọ̀ dákọ fún yín lúkúlúkú ti kú o. wọ́n pọ̀ sédè ntọ́lẹ̀ fẹ́ kà ni àwọn onítíátà tó ti kú ò ló ń kà ewé jókòó baba lámọ̀lọ́mọ́ ṣé jẹ̀wùrù lẹ fẹ́ sọ ní ìyàwó àìsàn àwọn èèyàn ti kú a sì pa fáìlì wọn dé wájú Rasidi ẹnu tí mo dàrẹ́ ti fíìmù òun tíátà lòun náà èyí tí mo mú wá lálẹ́ ni mo pè ní ilẹ̀ ń jẹ́ èèyàn ilẹ̀ ń jẹ́ èèyàn o ọ̀nà tílẹ̀ sì ń gbà jẹ́ èèyàn ni wípé oyin tí oyin wọ̀ nílé ayé àwọn kan mọ̀ wá àwọn kan mọ̀ lọ.